alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi muhammadin bin abdullahi wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd assalamu alaykum wa rahmatullahi wa barakatuh eléyìí ni àfikún kékeré tí mo sọ pé màá fi kún hadith tí wọ́n kà ní mọ́ṣáláṣí wa láàárọ̀ yìí tí a sì ṣàlàyé ń ṣókí ṣùgbọ́n tá àráyè ṣàlàyé ẹ̀ dáadáa nítorí àwọn arìnrìn àjò àwọn tí wọ́n ń yà kírun ní mọ́ṣáláṣí tí wọ́n ń lọ sí òkè ọ̀yà tá a mọ̀ pé ilẹ̀ haúsá ilẹ̀ yorùbá àtàwọn tí wọ́n ti òkè ọ̀yà bọ̀ tí wọ́n ń lọ sí ìsàlẹ̀ ọ̀yà èkó ìbàdàn bẹ́ẹ̀ lọ tá a bá sì ń yóò máa di irun táwọn náà ń kí yóò máa di Uh, Ubay ibn Ka'b ni hmm. Ubay ibn Ka'b tí ọmọ rẹ̀ táǹkì ní At-Tufail tó gbà wá tó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kana Rasulullah sallallahu alayhi wa sallam idha dhahaba thulutha layli tí ìdá kan nínú ìdá sí mẹ́ta òru tá a bá dá òru sí ọ̀nà mẹ́ta tí ìdá àkọ́kọ́ bá ti kọjá kọ́ ọmọ yóò dìde fàkọ́ọ̀lì yóò ayọ́ anas ẹ̀yìn udkurullah ẹ̀rántí olúwa yín ẹ̀rántí Allah udkurullah ẹ̀rántí Allah jẹ́ àti rọ́ọ̀dìfà tu tẹ́tìbẹ̀rù àrọ́ọ̀dìfà ìmìtìtì ó ti dé o ó sì ti tẹ̀lé ìpè ẹlẹ́ẹ̀kejì ìmìtìtì yẹn ní ìgbà tí ayé yóò parẹ́ ìpè ẹlẹ́ẹ̀kejì ní ìpè kí gbogbo ó dìde ó ń ṣàlàyé pé ọjọ́ gbèǹde ti súnmọ́ nìyẹn já alẹ́ mọ́ òtù ikú ti dé bí màá fi ìpẹ́lú ti ń bẹ nínú ẹ̀ jẹ́ alimọ́ òtí kú ti dé ìbímọ fí pẹ̀lú tí ń bẹnu ẹ̀ kọ́ọ̀là ọ̀bàyì afáwa ọ̀bàyì radiyallahu ta'ala anhu ní fakultu ya rasulallah mo wá sọ pé ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run inni uksiru salata alayka fákàmù aj'alu laka min salati hmm. èmi máa ń ṣe àsálàtù púpọ̀ fún ọ mélòó ni kí n ṣe níbi sọ̀láàtì ìran mi kọ́ọ̀lá mà ṣì tó lè tó bá wọ̀ kọ́ọ̀lá kult ó ní mo sọ pé àrùbọ̀rù ìdá kan nu mẹ́rin kọ́ ìlarin kọ́ọ̀lá mà ṣì tó lè tó bá fẹ́ fàyínzítà fàwọ̀ khairula kàná mi ní ṣùgbọ́n tó bá tún lékún olórí fún ọ kultu mo ní fanisfu ìlàjì ńkọ́ kọ́ọ̀lá mà ṣì tó bá fẹ́ wàyínzítà fàwọ̀ khairula kàná mi tó bá sì tún lékún olórí fún ọ kọ́ọ̀lá kólètò fàṣúlù sẹ́yìn ni ìdá méjì inú mẹ́ta ń kọ́ tá à ń pè two third kọ́ lànà ṣèyí ànábì ní tó bá fẹ́ fa ìzìta tó bá sì lékún fáwọn àkẹrùn làkún lólórí jù fún ọ kò lè tú ni wọ́n á sọ pé ajé àwọn alólàkà sọlá àti kùlà gbogbo irun mi pátá àsàlátù rẹ̀ ní màá fi kọ́ọ̀l ànábì ní idan tó bá rí bẹ́ẹ̀ tukfa hamuka wàyí kufarulaka dambuk tukfa hamuk yóò tu ọ ní gbogbo àkólé kan rẹ yóò sì a ó ṣe àforíjì fún ọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ àlàyé tí wọn fẹ́ẹ́ fi kún kékeré ni pé fi hàn pé sọláàtì yẹn a lọ tù sí irun fẹ́ni tó bá ń gbọ ń sìn ká ah, a jẹ́ pé ẹ rí i pé òru ni wọ́n lànà bí jí dìde bó ṣe tẹlé yẹn téèyàn ó tù sínú bó ṣe wà ní pé irun ah, òru tẹ́nìyẹn fẹ kí ìbéèrè wà wà wípé a jẹ́ pé èèyàn lè mọ̀ wùlẹ̀ yẹn tààjú lóru tó bá jì kó kàn máa ṣàṣọ láti fànà bí rárá ìtumọ̀ sọ̀láàtù hùnà laysa bi ma'na àsọ̀láàtù alimaktuba awil nawafil kìí ṣe àwọn ìran ọ̀ranyàn bẹ́ẹ̀ ni kìí ṣe àwọn ìran náfìlà kìí sì ṣe tahajjud àwọn àfáà ṣàlàyé pé ìtumọ̀ sọ̀láàtì yẹn ń bí òun náà ni àdúà tá à ń ṣe àdúà kẹ́ bá a ṣe mọ̀ pé àsọ̀là ìrun sọ̀láàtì tá à máa ń sọ yẹn lọ́gọ́ta ní èdè lárúbáwá ni àdúà nítorí ó fi tú sí irun tó jẹ́ kí n mọ̀ mọ̀ sọ́sọ́ ẹ̀ nìkan ẹ̀ pé bó ṣe ń bọ̀ yẹn tí wàá lọ pé àdúrà bẹ́ẹ̀ yẹn ẹlòmíì wọn pé abọ́ ah, tí anábì jí lóru náà irun là ń kí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó máa rí gangan òun ni àdúrà tá à ń ṣe títí sábẹ́ yẹn ń béèrè ni pé gbogbo àdúrà tó wọn máa ń ṣe kì í wá ṣe pé lóru nìkan o àlàyé àwọn àǹfààní yẹn o gbogbo àdúrà òun ṣé kò òun máa ń ṣàṣàlátù púpọ̀ fún ọ wá ṣe ní anábì ló dáa wá ṣé wá gbogbo àdúrà tó wọ́n máa ṣe ìlàrin inú rẹ̀ ìdá kan nu mẹ́rin a fourth of it kó máa já sàlátù fún ànábì ló dá tó bá rẹ̀ lélékún náà olóore ó ní ó dá ṣé kò ń ṣe ní solus hmm? nígbà tó sọ pé kò ń lékún ànábì ní ah, tó bá lékún ó dà tó bá lékún ó dà ó ní ó dá ṣé kò ń ṣe ní rúbò stafula rúbò ìdá kan nu mẹ́rin tí mo tú sí láàrin náà níbẹ̀ ni anábì ní ọ̀dà ẹni ẹ bá ní ọ̀dà fanisfu ṣé kò ń ṣe ní ìlàjì gbogbo abẹ́ àtúnwò máa ṣe ìlàjì ẹ̀ ìdajì rẹ̀ half of it kò máa jẹ́ sàlátù fanabi anábì ló dá tó bá sì lè gún kò burú òun dá ìdá méjì inú mẹ́ta ńkọ́ two third gbogbo àdúrà tó ń bá ń ṣe tó bá pín sọ́nà mẹ́ta méjì inú rẹ̀ kó máa jẹ́ sàlátù fanabi anábì ló tó bá tún lékún ó dá gbogbo àdúrà ń tóun ó mọ̀ ṣe kọ́kàn máa jẹ́ àsàlátù fún ẹ ànábì ní tó bá rí bẹ́ẹ̀ nígbà náà ṣòro àsàlátù tó ń ṣe yẹn tó jẹ́ pé òun nìkan ló ń ṣe yẹn chokfa hamu yóò tó ọ fún àkólé kan níta fi tú sí àkólé kan tẹ́ ń pè ní hamu ó kó àwọn tòmọ̀ bíi mélòó kan sínú nínú rẹ ní ìbànújẹ́ ìròbìnújẹ́ mọ̀rùkòtìyẹ àwọn nǹkan tí máa dọkàn láàmú àwọn oríṣiríṣi tí máa dọkàn láàmú nínú àwọn àdánwò nínú ìdánwò nínú àjálù nínú àmúbáwá àmúwábà aburú àti àwọn nǹkan tá à ń fẹ́ nu ọkàn wa òní yóò tó yóò tó sàbí yóò ní o máa tó tó bá ń ti ń ṣàṣàlátù wàyúk faru lákàdán bók ẹ̀ṣẹ̀ rẹ gan tó bá ti ń ṣàṣàlátù yẹn wọn máa ṣàforíjì rẹ fún ọ ìyẹn ni imáàmù wa ṣàwùkání rahimahullah rahmatan wasi aṣọ pé idan tukfa hamuk wàyúk faru dambuk tànàbí sọyìn ó ní fi hàtẹ́ ní kọsìlàtẹ́ ní jìmọ̀wò khayr dunya wal akhirah lórí gbólóhùn méjì tánà bí sọ yìí tukfa hamuk yóò tó ọfà kò lè kàn rẹ̀ wọn yóò fardambuk a ó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn ó ní ó kó sínú orí ayé àti tọ̀run fàyínà máa ń kà fa Allahu ta'ala amahu sálìmà mímí hàní dunya wàhálì di a torí pé ẹni bá bá tó níbi ẹni tí mo pè lákòólé kan pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan yẹn ó ní ó ti là kúrò níbi mihani dunia àdánwò ilé ayé wà àwọn àrídùá àti gbogbo àwọn nǹkan tí máa jẹ́ dìní lọ́wọ́ láyé gbogbo tí máa já tí máa jálù yàn àjálù ni o àmúwábá ni o gbogbo ẹ̀ pátá ó ti tó yàn ó ti là ń bẹ̀ nìyẹn tọ́lọ́mùbá ti tó lè anakula mihinati torí pé gbogbo àdánwò la buddha lahamina tafir kò sí kò síbùyẹ yóò lórí pa tafir lè yóò lórí pa àbànújẹ́ díẹ̀ nínú àwọn àmì wò kò sí ní tí ìdánwò kan bá ṣẹlẹ̀ sí yàn àbámi wò kan ṣẹlẹ̀ sí yàn àbádánwò kan ṣẹlẹ̀ sí yàn yóò lórí pa díẹ̀ wàá ń kaná ti yẹ̀sí rọ̀ bó tilẹ̀ jẹ́ pé yóò ó lè kéré. wà á máa ń gọ́fàrọ̀ lọ́hù subhanahu dàmbà gbogbo ẹni tọ́lọ̀ bá sì ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ̀ṣẹ̀ fún sálímà ní hàní àkàrà ó ti là ń bí ìdánwò àbí àdánwò ọjọ́ gbèǹdé náà ń gbọ́ lọ́run ti foríjì kí ló tó kù Le anahu la yóò kọlà abdá fi ilà dunubà kò sí ní ẹ̀ṣẹ̀ kò fẹ́ rúsùn níjẹ́ ọ̀gbìn ẹ̀ṣẹ̀ náà ló lè fún ló lè lè mú èèyàn pẹ́yìn ló lè jẹ́ kéèyàn rí wàhálà tọ́lá má sì forí ṣẹ̀ṣẹ̀ jìyàn ọ̀tán pàtàkì àdéhìí ní ká máa ṣàṣọ láti fún anábì lọ́pọ̀lọpọ̀ débi pé kódà kéèyàn máa ṣàdúrà mọ́ ní ọlọ́run mo nídìí owó ọlọ́run mo nídìí tán tó bá ń ṣàṣọ láti nìkan gbogbo àwọn gbogbo ṣòro rẹ mu gbogbo ń tó ń wá gbogbo tó ń sá fún gbogbo ẹ̀ pátá lọ́lọ́run bọ̀ mójútó ẹ̀ṣẹ̀ rẹ̀ náà lọ́run foríjì nítí hadith yẹn sọ fún wa nù nínú riyadu sọlẹ́hìn nígbà tí a kà ṣùgbọ́n hadith yẹn gangan wà nù inshallah ta'ala jamiu tirimidi táwọn kan tó ń pè ní sunan tirimidi hadith nọ́mbà inshallah ta'ala two thousand four hundred and fifty seven hadith báyìí bó ṣe rí yẹn ọlọ́run kò fún wa lágbàáyé ọ̀rọ̀ rẹ̀ assalamu alaikum. ورحمة الله وبركاته